ètò yín ètò wa ojúmọ́ re pẹ̀lú èmi ọmọ yín ṣogúnrẹ́ni kejì ṣe ń tẹ̀síwájú o láàárọ̀ yìí màmá ti dẹ́yẹ o màmá ti wà nù lé o wọ́n ní ẹ wò lẹ́ẹ̀fọ́ ọba wa kéèké gidigidi ọba mi mọ bàbá ẹlẹ́dà aláàbò olùgbàlà gbogbo aráyé gbogbo ayé gbogbo ayé ẹ forí balẹ̀ f'Olódùmarè ẹni tó ra wa padà alẹ́ o aleluya gorí ṣẹ́gun náà ga o mẹ́ta lọ́kàn láì ọba ògo ṣẹ́rí kí ènìyàn fẹ́ dá èèyàn mo dẹ̀ ń rí ìmísí yẹn láti inú àgọ́ ara mi tálẹ̀ ní tí mo ní lálejò láàárọ̀ yìí àwọn náà ni màmá wa nínú Olúwa Reverend Prophetess Eunice adésálù láti orílẹ̀-èdè amẹ́ríkà màmá dé o ẹ bá mi kí àwọn ènìyàn. <laughs> praise the lord. hallelujah. ẹ jẹ́ ká gbé ọlọ́run ga. ògo. ẹ jẹ́ ká gbé orúkọ ọlọ́run ga. ògo. gbogbo ayé. yéé jésù ga. àgẹ̀lẹ̀ wulẹ̀ fún àgẹ̀. hello. wò jẹ́ ká gbàdúrà aláṣẹ láyé àti lọ́run kábíyèsí bàbá ọba tẹ́rẹrẹ kárí ayé ọba tó ń sọ̀rọ̀ tí àwọn òkè ń ṣìdí ọba tó ń sọ̀rọ̀ tí òkun pupa là sí méjì kábíyèsí o àwọlẹ̀ níwájú yín ní wákàtí ọ̀wọ̀ yìí àdúpẹ́dúpẹ́ ní àsìkò yìí tí ẹ fún wa láti wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yín hmm. láti wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yín gbogbo etí tó máa gbọ́ wa lénìí ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ẹ jẹ́ kí ìgbésí ayé wọn kí àwọn ogun ọ̀run ìmísí Ọlọ́run kó dẹ̀ máa fọwọ́ tó wọn lára àmín kí ọ̀rọ̀ yìí kó dẹ̀ di ìyè nínú wọn ní orúkọ Jésù Kristi láti gbàdúrà yìí. àmín àmín àmín lórúkọ Jésù mọ́mì ah. ẹ káàárọ̀ ẹ kú ọjọ́ mẹ́ta ẹ ṣe ẹ kú gbogbo ìgbà a ó máa rí yín bá iṣẹ́ ìránṣẹ́ yín ò ní bàjẹ́ ipa ò ní kún yín ọlọ́run máa kún yín ní agbára ni kò ní pín yín ní páláṣẹ ọlọ́run ẹ sọ ohun tí a fẹ́ jíròrò lé láàárọ̀ yìí òun náà ní rírí àánú àti ìpèsè ọlọ́run gbà láti òkè wá accessing divine provision kí ni olúwa sọ. assessing divine provision. provision láti rí hmm. orí ọ̀fẹ́ hmm. gbà hmm. láti rí ìbùkún bí a ṣe lè gbà láti ọ̀dọ̀ Ọlọ́run ní tá bá wo inú Joshua orí karùnún ẹsẹ̀ kejìlá Joshua. orí karùnún ẹ̀yin náà lè máa ṣí nínú ilé o ẹ lè máa ṣí tọ̀dọ̀ nínú ilé Joshua orí karùnún ẹsẹ̀ kejìlá ẹ gbọ́ bó ṣe kà ó ní mánà sì dà á ní ijọ́ kejì lẹ́yìn ìgbà tí wọ́n ti jẹ ọkà gbígbẹ ilẹ̀ náà àwọn ọmọ Ísírẹ́lì kò sì rí mánà mọ́ ṣùgbọ́n wọ́n ń jẹ èso ilẹ̀ Kénáánì ní ọdún náà. ní àsìkò yìí hmm. Olúwa ń sọ fún àwọn ọmọ Israelite wípé fún dídó ogójì ọdún wọ́n ń jẹ oúnjẹ breakfast wọ́n ń jẹ lunch wọ́n ń jẹ dinner wọ́n ò lọ oko wọ́n ò gbẹ̀ wọ́n wọ́n ò ṣe oúnjẹ ṣùgbọ́n ọlọ́run ló ń ṣe fúnra rà ẹ̀ ló dẹ̀ ń gbé fún wa fún forty years wọn ò mọ bó ṣe ń lọ sóko bí ọlọ́run ṣe fẹ́ràn wa tó nìyẹn ṣùgbọ́n nígbà tán fẹ́ wọ ilẹ̀ Canaan ilẹ̀ tó kún fún wúrà àti fàdákà tó kún fún milk àti honey olúwa fi yé wọn wípé ní ìsinyìí o ẹ̀yin ló kù tí ẹ máa ṣiṣẹ́ fúnra yín tí ẹ máa fúnra yín ti ọwọ́ sí gbogbo blessing tóun ti fún wa tí a bá rántí nínú ìwé Genesis Genesis orí kìíní ẹsẹ̀ kejì ó dín ní ọgbọ̀n ó sọ fún wa pé ká máa fúrúgbìn ká máa bí sí ká máa rẹ̀ sí ká dẹ̀ take dominion so níbí nísìn n tó sọ nínú Genesis òun ló ń gbé wá sí ìmúṣẹ fún àwọn ọmọ Israelite nísìn wípé oúnjẹ ọ̀fẹ́ yìí ó máa tán o tó oúnjẹ ọ̀fẹ́ yìí bá dẹ̀ tán hmm. ìbùkún yìí ti wà ó ti wà ní afẹ́fẹ́ ṣùgbọ́n kí ẹ tó lè mu ẹ̀yin náà ó ní láti ẹ láti tiraka ẹ ní láti gbìyànjú hmm. nínú gbígbìyànjú yìí olúwa ń fẹ́ kí wọ́n tẹríba fóun kí wọ́n gbọ́rọ̀ sóun ìgbọ́ràn mo ti ń sọ ìgbọ́ràn ó sàn ju ẹbọ rírí lọ hmm. olúwa sọ wípé òkè ní ìsìn gbogbo òbùkún tóun ti pèsè sílẹ̀ ní ayé ó ti wà fún yín o ṣùgbọ́n ní ìsìn tẹ́ bá ti wọ ilẹ̀ ìlérí yìí gbogbo ohun tó wà níbẹ̀ ẹ̀yin fúnrara yín lẹ máa lọ bẹ̀ láti lọ mú oúnjẹ kankan oúnjẹ ọ̀fẹ́ kankan ó ti tán kí ni a ń fi sọ ilé yìí fún wa bó ṣe wà fún àwọn ọmọ Ísírẹ́láìtì níjọ́ kìíní bẹ́ẹ̀ ló ṣe wà fún gbogbo wa ní ìsìn ẹni tó bá ń retí oúnjẹ ọ̀fẹ́ tó ń retí kán máa fóun kán máa fóun hmm. tí ó lè struggle kò lè ní láárí mọ́ hmm. olúwa ń fẹ́ ó fẹ́ fi yé wa wípé bóun ṣe nífẹ̀ẹ́ àwọn ọmọ Ísírẹ́lì tó hmm. tí òun fún wọn ní ohun gbogbo Ọlọ́run náà fẹ́ kán struggle kán wá sow seed kán dẹ̀ wá gbẹ kán gbẹ èso hmm. nínú èso tán bá gbẹ ni bùkún ti máa wá hmm. kí ni eléyìí túmọ̀ sí ni wípé tí o bá fúnni o lè rí gbà mo ti ń sọ ní ọ̀pọ̀lọpọ̀ gbà pé ká máa ṣetí sí ọ̀rọ̀ Ọlọ́run ká máa ṣe ìfẹ́ Ọlọ́run òun ló lè mú ìbùkún wá bá wa hmm. ìgbà táwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n jẹ tí wọ́n mú wọ́n ti gbàgbé pé láti ilẹ̀ Íjíbítì Ọlọ́run ló gbé wọn wá wọ́n ti gbàgbé gbogbo tọ́lọ́run ṣe fún wọn wọ́n wá wò wípé kò nídìí káwọn fún Ọlọ́run ní ọrẹ mọ́ kò nídìí káwọn san táìtì wọn olúwadẹ paláṣẹ nínú gbogbo òbùkún tóun fún wa ká fi hmm, tòun ṣàkọ́kọ́ ká mú nínú ẹ eh, n tó ń pè ní táìtì àti offering kan fún òun kí iṣẹ́ olúwa bá lè lọ ọlọ́run fẹ́ tẹ̀sí wa nínú ìgbàgbọ́ wa bóyá a fẹ́ràn ohun gbogbo lọ́lọ́run ti fún wa o hmm. ṣùgbọ́n àwọn ọmọ israelite wọ́n fi ayọ̀ wọ́n fẹ́ fi bàjẹ́ inú wọn dùn wọ́n délé canaan gbogbo ohun wà ńbẹ̀ fún wọn honey wà ńbẹ̀ milk wà ńbẹ̀ everything wà ńbẹ̀ olúwa sọ wípé oúnjẹ tó ń fún yín òun ò ní fún yín kẹ́ máa jẹ mọ́ ṣùgbọ́n tóun ti pèsè spiritually spiritually láti ọ̀dọ̀ ọlọ́run òun ni ọlọ́run fẹ́ ká ti ọwọ́ sí ká lè máa mú fúnrara wa hmm. ká dẹ̀ ṣe ká dẹ̀ mú nínú ẹ̀ ká fi ṣe fọlọ́run ṣùgbọ́n àwọn ọmọ israelite wọ́n gbàgbé bí ọlọ́run ṣe mú wọn kúrò lóko ẹrú wọ́n gbàgbé hmm. bó ṣe mú wọn kúrò ní tó la òkun pupa sí méjì fún wọn wọ́n ti gbàgbé eléyìí ń fi sọ fún gbogbo wa lénìí wípé ẹ má ṣe jẹ́ ká gbàgbé ntọ́lọ́run ti ṣe fún wa torí nínú àti máa rántí nínú àti máa mọ̀re nǹkan tí ọlọ́run ṣe fún wa ó ní inú ọlọ́run máa dùn tó tún máa mú nínú ẹ̀ tó máa fún wa tá wo ìwé Galatians chapter six verse seven ó sọ wípé n tá bá gbẹ̀ kí a má ṣe tàn yín jẹ ẹ ká má ṣe tàn yín jẹ o a kò lè gan ọlọ́run a kò lè gan ọlọ́run nítorí ohunkóhun tí ènìyàn bá fúrúgbìn òun ló máa jẹ òun ni yóò sì kà á ìwọ tó bá sọ pé o nífẹ̀ẹ́ ọlọ́run tó o lè fi owó ẹ bá ọlọ́run lò tó kàn fá o kàn sáfẹ́ kọ́lọ́run kó máa ṣe fún ẹ kó máa ṣe fún ẹ kó máa mm, ṣe fún ẹ mm. ẹ jẹ́ ká rántí ìgbà tó fẹ́ bless Abraham orúkọ rẹ̀ Abraham ni o ìdílé àbọ̀rìṣà ló ti jáde o ṣùgbọ́n ó nífẹ̀ẹ́ ọlọ́run gidigidi ọlọ́run fẹ́ mọ̀ bó ṣe nífẹ̀ẹ́ òun sí ìwọ tó bá lo fẹ́ràn èèyàn ẹni tó fẹ́ràn ò dẹ̀ lè fi ohun ní ìrẹ́ bá ẹni yẹn lò ò tí ì nífẹ̀ẹ́ ẹni yẹn. Hmm. so kí ọlọ́run kó tó lè gbé ìbùkún fún wa ìbùkún yẹn ti wà ńbẹ̀ ṣùgbọ́n kó tó lè fún wa lórí ọ̀fẹ́ láti gba gbogbo ìbùkún yìí ó ní láti mọ̀ wípé o fẹ́ràn òun pẹ̀lú ohun tó ní ní tó bá fọ́lọ́run òun ló máa gbà òun. Hmm a fẹ́ fi yé wa wípé láti máa fún ọlọ́run láti máa ṣe sílé ọlọ́run láti máa ṣe fún àwọn aláìní and nǹkan tá a specialize ní Eunice Adesalu Worldwide Ministries láti máa fi ọ̀rọ̀ ọlọ́run kọ́ everybody láti máa ṣe wàásù àti pé láti tún máa ṣe fún àwọn tí ò ní hmm. torí tó bá kàn mọ́ tara ẹnìkan tó lè ṣe fún àwọn tí ò ní kí láǹfààní nígbà tọ́lọ́run bá ṣe fún ọ ó tún fẹ́ kó ṣe fún àwọn tí ò ní ṣùgbọ́n àwọn ọmọ Israelite wọ́n gba gbogbo mánà láti ọ̀run wọ́n gba gbogbo ẹ̀ wọ́n dé ilẹ̀ ìlérí wọ́n ti gbàgbé gbogbo ìyà tí baba ńlá wọn jẹ wọ́n ti gbàgbé gbogbo oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún wọn ǹjẹ́ ìwọ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí ó hmm. lè máa sọ pé kí lọ́lọ́run ṣe fún mi mi ò lówó mo graduate ní yunifásitì mi ò ríṣẹ́ kí ni mo fẹ́ dúpẹ́ fún hmm. o ní ojú méjì o ní imú ẹ o ò mí pẹ̀lú machine pẹ̀lú ẹ̀rọ o ní ẹnu ẹ o ní ọwọ́ mẹ́ ìka ẹ ògé ah, o lẹ́nu o lè sọ̀rọ̀ o dẹ̀ lè rìn gbogbo nǹkan wọ̀nyẹn ló yẹ kó máa dúpẹ́ kó máa ká gbogbo hmm. wọ̀nyẹn wọ́n ní count your blessing ká gbogbo ìbùkún rẹ kó sì máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run fẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ òun gidigidi so ní inú àpẹẹlẹ ọ̀rọ̀ yìí accessing divine provision láti máa ti ọwọ́ sínú inú mm. orí ọ̀fẹ́ àti ìbùkún tí ọlọ́run fún wa mm. ẹ jẹ́ ká mọ̀ wípé oṣù may yìí ó ní mm. oṣù tó ń pè ní grace that is orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ wo ló fẹ́ jẹ nígbà tó o bá ò ń ṣàròrò o ò lè fọlọ́run ní nǹkan kan o ò lè sow síìdì o ò lọ ṣọ́ọ̀ṣì wàá mú one naira wàá ra mọ́wọ́ báyìí wàá sọ sínú abọ́ wàá dẹ̀ máa kúnlẹ̀ wàá lóun gbàdúrà mo fẹ́ kọ́ lọ́hùn bless rẹ hmm. gbogbo etí tó ń gbóhùn mi lénìí ìwọ tó bá ní lára hmm. láti lè so síìdì láti lè láti lè fúnni láti lè ṣe níní fún ní ọlọ́run láti lè ṣe fún ọmọ alàkejì rẹ hmm. mọ̀ dájú wípé ò ń mú ilẹ̀kùn fúnra rẹ ò ń tilẹ̀kùn orí ọ̀fẹ́ ò ń tilẹ̀kùn blessing ní tí ò ń tilẹ̀kùn àánú ní tó bá gbẹ̀ ló máa ká ẹ ṣe màmá ohun tí ẹ bá gbìn olórin yẹn sọ pé ó kó nígbìn ẹ pa kóka kòkó lórí rẹ ó tó bá gbìn ló ka ọ̀rẹ́ ó tó bá gbìn ló ka ọ̀rẹ́ ó tó bá gbìn ló ka ooo. Oko onígbìn ẹ̀pà kó ka kòkó lórí rẹ̀. Ohun tá a bá gbìn là máa ká láti lè kí ọwọ́ sínú ìbùkún Ọlọ́run láti òkè wá láti lè rí àánú rẹ̀ gbà òun ẹ ti gbọ́ tí ìránṣẹ́ ọlọ́run yìí prophetess eunice adesalo mama láti orílẹ̀-èdè amẹ́ríkà ti bẹ̀rẹ̀ sí ní sọ fún wa wípé ọ̀nà tá a lè gbà rèé o àwọn nǹkan tí ọ̀rọ̀ ọlọ́run fi sílẹ̀ lé o nítorí pé ká bá lọ wo ní òwe Gálátíà ilé orí kẹfà tí wọ́n kà fún tí mo ṣe kà tún láìpẹ́ yẹn ó ní ká má ṣe tàn yín jẹ ènìyàn kan kò lè gan Ọlọ́run èèyàn kan ò lè tàn èèyàn kan ò lè deceive èèyàn ò lè fi jújú bu Ọlọ́run lójú tá bá lọ sínú ìwé iṣẹ́ àwọn àpòsólì tá bá wo nǹkan tó ṣẹlẹ̀ sí Ananaya àti Sàfírà tá bá lọ fi tiwọn náà ṣàpẹẹrẹ àwọn náà fẹ́ máa tan Olódùmarè wọ́n fẹ́ máa tan Ọlọ́run jẹ wọ́n fẹ́ máa tan ẹ̀mí mímọ́ jẹ ẹ gbọ́ ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé wọ́n ní gbọ́ kì í ṣe ènìyàn lẹ́ńpẹ̀ ọlọ́run ẹ̀mí lẹ́pẹ́ máa tàn lójú ẹsẹ̀ bó ṣe gbọ́ ọ̀rọ̀ yìí ó sì ṣubú lulẹ̀ ó kú ayẹ náà tún wọlé òun náà tún kú bákan náà nítorí kíni nítorí pé à ń sọ nípa pé ohun tí ènìyàn bá gbìn ló máa ká ọ̀pọ̀lọpọ̀ màmá òun ni wọn ò rí oore ọ̀fẹ́ ọlọ́run àti àánú yìí gbà nínú àwọn àṣìṣe tí wọ́n dẹ̀ ṣe rèé ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè dúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè ṣe nǹkan kí ló tún máa ń ṣe àwọn òkùnfà láti lè kí ọwọ́ sínú ìbùkún ọlọ́run kíyàn rí gbà. èyí tó fà á ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà wọn kì í rántí ẹ̀mí àìmoore in tó dẹ̀ ń bí ọlọ́run nínú ni ẹ̀mí àìmoore ẹlòmíì bẹ gbé gbogbo ilé ayé yìí fún hmm. ẹ lè tẹ́ lọ́rùn ẹni tí ọlọ́run bá dẹ̀ ṣe fún tí ò dúpẹ́ kò múnú ọlọ́run dùn kò lè rí gbà ṣùgbọ́n mo fẹ́ kọ́ yín ní nǹkan kan lénìí hmm. etí tí ń gbọ́ ọ̀rọ̀ mi tí o bá ṣàìsàn hmm. tàbí o ń wá business tàbí o ní ìdí orí ọ̀fẹ́ kan àbò fẹ́ ìbùkún látọ̀dọ̀ ọlọ́run in tó bá ní tó bá ní náírà márùn-ún ìwọ gbìyànjú tí mò ń sọ yìí tó bá ní náírà márùn-ún mú náírà mẹ́rin nínú márùn-ún yìí kí wàá kó fi ṣe sílé ọlọ́run tàbí kó fún àwọn aláìní hmm. wàá rí i pé kílẹ̀ tó ṣú wà á rí ẹni tó máa ṣàánú fún ẹ hmm. wà á rí ẹni tó máa fún ẹ ní nǹkan hmm. ọlọ́run ń kọ́ àwọn ọmọ israelite nígbà tí wọ́n wọ ilẹ̀ canaan ilẹ̀ àánú àwọn canaan àwọn canaanite ìwà wọn burú tó bẹ́ẹ̀ gẹ́ ah, wọ́n wicked ọlọ́run dẹ̀ kó gbogbo blessing wọn hmm. ó kó fún àwọn israelite nínú wàásù wa lónìí a fẹ́ fi kọ́ wa bí olúwa ṣe ń transfer the wealth of the riches, the wealth of the wicked to the righteous. ẹ ṣe màmá ẹ jẹ́ ká ṣẹnu ní déédéé síbi lásìkò yìí ká lọ sókè lọ́hùn nígbà tá a bá lọ tá a bá padà dé màmá sì wà nínú ilé pẹ̀lú mi tí a jọ ń yànnàná kíkọwọ́ àti rírí àánú àti oore ọ̀fẹ́ tó ń ti bùkún ọlọ́run gbà láti òkè wá ó nu nǹkan tá a yànnàná láàárọ̀ yìí ẹ má ti yí kúrò ń bẹ́ẹ̀ o tá a bá lọ tá a bá padà dé ètò yìí sì ń tẹ̀síwájú à ń padà bọ̀ ọ́.